torí ẹ̀sùn tí wọ́n fi kan Fáṣọlá lórí ẹjọ́ Tinubu ọkùnrin náà bínú gidigidi awuyewuye kan tó ń lọ nígboro pàápàá lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí ni bí wọ́n ṣe fẹ̀sùn kan mínísítà tẹ́lẹ̀ rí fún iṣẹ́ òde àti ilégbèé nílẹ̀ wa Babátúndé Rájí Fáṣọlá pé iṣẹ́ abẹ́nú kan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí kò sì fẹ́ kẹ́nikẹ́ni mọ̀ nípa ẹ̀ ni pé òun ló ń kọ ìdájọ́ tí ìgbìmọ̀ onídàájọ́ tí wọ́n ń gbọ́ awuyewuye tó súyọ níbi ètò ìdìbò ààrẹ ilẹ̀ wa tó ré kọjá ìyẹn Presidential Election Petition Court PEPC yóò gbé kalẹ̀ fún wọn wọ́n ní Fáṣọlá ló ń bá wọn wo apá ibi tí wọn yóò gbé ìdájọ́ náà gbà àmọ́ Fáṣọlá tóun náà jẹ́ amòfin àgbà àti gómìnà ìpínlẹ̀ Èkó nígbà kan ti bọ́ síta kò sì bọ́ síta lásán bẹ́ẹ̀ ó bínú gidigidi ni pé irọ́ ńlá tó jìnnà sóòótọ́ lèyí tí wọ́n ń pamọ́ òun yìí ó ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ òun kò sì ní àjọṣepọ̀ kankan pẹ̀lú èyíkéyìí nínú àwọn adájọ́ márààrún tí wọ́n ń gbọ́ ẹjọ́ náà ó lẹ́sùn ìbanilórúkọjẹ́ ni wọ́n fi kan òun nínú àtẹ̀jáde kan tí olùbádámọ̀ràn lórí ètò ìròyìn rẹ̀ ọ̀gbẹ́ni Hakeem Bello fi léde láṣàlẹ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹfà oṣù kẹjọ yìí ló ti rọ àwọn aráàlú láti má ṣe fetí sí irọ́ táwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá kan ń kùlùbọ rẹ̀ kiri nípa òun ọ̀hún. Fáṣọlá ní ọ̀rọ̀ burúkú tó ń jàrànyàn ọ̀hún kò lè ṣẹ̀yìn àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá kan tí wọn ò fẹ́ kí ètò ìjọba àwa ara wa rẹ́sẹ̀ walẹ̀ lórílẹ̀‐èdè yìí ó ní ọ̀tá ìlú gbáà ni wọ́n ó ní lóòótọ́ lòun ò sí nílùú àbújá àmọ́ kì í ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ kúrò nílùú náà ó ti ṣe díẹ̀ àìsí lárọ̀ọ́wọ́ tóun kò sì túmọ̀ sí pé ìdájọ́ tóun kò mọ nǹkan kan nípa ẹ̀ lòun ń kọ níbi tóun wà bákan náà ló ní èyí tí wọ́n sọ nípa òun yìí òun ò fojú yẹpẹrẹ wò ó ní òun ti bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ báwọn agbófinró yóò ṣe bá òun tọpinpin àwọn tí wọ́n gbé irọ́ burúkú bẹ́ẹ̀ sórí ẹ̀rọ ayélujára torí òun fúnra òun rí i kà lórí ìkànnì abẹ́yẹfò Twitter tó ti pààrọ̀ orúkọ sí ìkànnì x báyìí ó sì ya òun lẹ́nu ó bí òun nínú pẹ̀lú ó wáá rọ àwọn ọlọ́pàá láti bá òun fimú fínlẹ̀ kí wọ́n wádìí àwọn tó kọ ọ̀rọ̀ náà kí wọ́n fi páńpẹ́ òfin gbé wọn kóun lè pàdé wọn ní kóòtù gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.